báwọn yẹn sọ̀rọ̀ ìdí wa àwọn àwọn pẹ̀lú wa ní dálà aláàkáyírí kàfà èlì ẹni tó bá yẹn sọ̀rọ̀ tí wọ́n bá fi ṣe bí ẹni tó ṣe ẹ̀ náà ìdí àtẹ̀mọ̀ ìtàkì káfí láàánú ọlọ́run bá wọ́n bá bí ẹni ọkọ̀ níláyà kálùkì àmà náà kí àwọn owó jẹta su ọba tó bá ń fi kápá fún wọn lẹ́yìn náà ẹwà gbà kan tó máa béèrè ọ̀rọ̀ ọlọ́wọ́ sànù ẹ́ ọlọ́wọ́ sànù wa ọlọ́wọ́ sànù ẹ̀fẹ̀ kéré tí ní sẹ́yìn torí àlùmọ́ lè gbé oko yẹn ọ̀rọ̀ àdìwọ̀n ní kàtí ń gbé sáà sanwó oṣù fún yẹn káàkiri àjẹ́ oko yẹn àfi jẹ́ríyà ó ya bílẹ̀ ọ̀sẹ̀ nígbà fún ìwọ̀n sí ilé ìyẹ́kọ́ lè fẹ́yàwó mi lọ́wọ́ ọlọ́run sí àmì ìmọ̀kan ọláyà dára kí a mọ̀ náà àbáyé pàdé gbílẹ̀ fóṣù mẹ́fà ó yé wa àwọn ìlédò nígbà àwọn ọlọ́run kó sàmì rẹ̀ kó sàmì àwọn náà àwọn táǹkà lọ́wọ́ náà ni báàbù ṣàfáà àwọn ìṣìkò tí ó ṣẹlẹ̀ ní ọgbẹ́ni alùkìyàmọ̀ àwọn ìṣìkò oríṣiríṣi ní ọ̀sẹ̀lẹ̀ àdúrà اشكال النبي محمد صلى الله عليه وسلم لانك لو يكاك بينا لك اشكتو سفون كوري شفاعة صلى الله عليه وسلم في أمني أبي طالب فكرو ميا فيا أنا ما ستوا بينا نعبا على القسم الثاني شكلا كده شفاعة عامة له صلى الله عليه وسلم لجميع المؤمنين ìpínlẹ̀ ìfẹ́ inú àwọn ìṣẹ̀fẹ́ tó ní máa fi ẹ̀lẹ̀ ṣẹfàtò àmà general ìṣẹ̀fẹ́ general láwo tí ó kàrí bí sallallahu alaihi wasallam wal jami'il mu'minin àti gbogbo àwọn mùmí lápapọ̀ àwọn ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ ní kí máa النوع الاول حلانا قم به شفاعة في من يستيك النار ان لا يدخلها الله اكبر الله اكبر ما استمروا نار شفاعة في وصف كنتك بأرائكسنا النبي محمد صلى الله عليه وسلم الان المؤمنين وعشبك الولو بعضهم فقاس عنه حجكو وانا ولو لسه عنه لكم هي وانا ọ̀rọ̀ ìtọ́sínà àmọ́jáàmà ìpẹ́ ẹni tí ò sọ́kọ́ nìyẹn o ẹni tó bá ṣe kọjá àmà nínú mọ́jàmú òṣìkò kò sínú àwọn òṣìkò àríwẹ̀ ẹ̀kọ́ ni ìṣòro tó ṣìkò mélòó ni àkókò ara lóyún ìgbà ìṣẹ́kùn àbí oríkèé padà yìí disappointing wọn gbogbo eléyìí kí disgusting wọn pè wọ́n fi wọ́n fi wọ́n fi lágbára yìí disappointing lọ ọmọ ìgbè ìkọ́mù ìgbèrò ìlú sọ̀wáwò lè bọ́ sílùú pẹ̀lú yìí àní ègbò pẹ̀lú ní pẹ̀lú pẹ̀lú yìí dọ́kítà náà ní sọ̀wáwò ní ẹgbẹ́ àgbé lọ́dọ̀ rí ẹgbẹ́ àgbé lọ́dọ̀ rí ọdún yìí lọ́dún tàbí rẹ̀ wọ́n gbé lọ́gà àṣírí ẹ̀yìn wọ́n yóò tẹ̀ sí bílù ha ó ní ẹ̀rí kò sí ìgbà ìkọ̀kọ̀ àwọn ọ̀dọ́ ọdún fún déjì báwọn ọ̀sán báwọn ọ̀sán

mẹ́rin ara kánò lójú mọ́jú mi náà ara kánò ojú kánò ló ń gbé àbí mo ló ń gbé kánò ló ń gbé tẹ́lẹ̀ ara kánò lójú mi náà Àwọn aṣọ fún mi nílò ìgbẹ́ rẹ̀ yẹ fún ìgbà rẹ̀. Ìwọ́n náà kàtàkì wò ní. Kí lára àkọ́? Ẹ tún ṣe pẹ̀lú ẹmọ́sùn bí i very much dam ìṣòwò àmọ́jì ìṣòwò báwọn pẹ̀lú ìyẹ̀dù aláwọ̀kà ní ilẹ̀ abẹ́ ìzìnì náàm ọkọ̀ ti fi bá rẹ̀ gẹ̀ẹ́jẹ̀ náàm ẹ̀rọ ní ìṣòwò bóyá abáàt ẹni tó ṣùgbọ́n jẹ́ mùsùlùmí nọmba ah, wán ẹni tó ṣùgbọ́n jẹ́ mùsùlùmí aṣááfi wa mùsùlùmí láà أنت مسلم محمد المسلم نعم عباس حجة بإذن الله نعم يوني شيء الفسي يوني قدرة يوني أولي عمامات ما لني اللي أمانا بحكمة عزيزي أعطاب بيتيبي يوني وإذا في حكم غير لك حكم غير فيها قصيان قدوني لو جغت كنو لبسليون حكم ربي نجاري قولي لي ريزي قولي داون داون òkùnkùn rẹ̀ ló mú ó ní àwọn ṣòrótù ṣàfà mẹ́rin ẹni tí kìí kọ́ jẹ mùsùlùmí ẹni tó ṣe kàfún náà jẹ mùsùlùmí ìṣẹ́rẹ́ lè ṣìpẹ̀ lẹ́yìn náà wọ́n lè ṣìpẹ̀ kìṣòrí سبب بقني يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا شفاعة ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون على الكافرين oníṣẹ́ oníṣẹ́ wọn ó di wa ẹni tó sì jẹ́ mùsùlùmí ẹni tó sì fún lọ́jọ́ mùsùlùmí lẹ́yìn náà ẹni rẹ̀ kò ní sí àlùkò mọ́ndẹ́lẹ̀ ní yẹ́sì ọ̀hún ìlà àbẹ̀ èzì bọ́ọ̀n lọ́kọ́ lọ́kọ́já àti ìgbẹ́ lágbájá lẹ́yìn náà jọ́sí pẹ̀lú gbogbo yẹn ni lé ní kúdìrà kan bá ò fún ọmọ kọ̀ọ̀án bá ṣẹ̀hídì ní bá ò máa ìlàdálẹ̀ ní àwọn àdébí ọ̀rọ̀ ọba ó ti yé wa ọ̀là ó ti yé wa lè bọ́ شفقة فيه very very important نعم الشفاعة العامة دينا لا يشفى له صلى الله عليه وسلم عليه وسلم ولجميع المؤمنين إلى فرق دول لجميع المسلمين المسلمات لا يأتي شفاء ولا ولا شفاء ممكن تشفاء ولا على جمومين وهذا الجغرية الجني المسلمين أخرى أودي نعم وهي أنواع الأول أول شفاعة في من يستحق النار أن لا يدخلها أكبر يتفتنا مسلمين ينسون بابا بارا بنوسي أبي بنوسي ياتي بنوسي أتاك بواز النار كما جاءوا بيو بنوسي واحد العفو very very careful I'm very very careful I'm not teaching you how to be I'm not teaching àbúrò àtúntà mi òbí náà jẹ̀bi bẹ̀rẹ̀ àbúrò àbúrò àti bẹ́ẹ̀ ni kí wọ́n gbé ìfà ọ̀bá ó di wa láti máa bọ́ọ̀sì òbí wa lẹ́nu láti lọ fún wọn sọ fún wa pé kí nà sáà bí nà bí wọ kọ́ọ̀sì rẹ́bi ọlọ́ àná ó wà náà sí yẹ ló lọ ìyẹ́ dẹ̀ nífẹ̀ẹ́ bí bẹ́ẹ̀ ó ti wá bẹ̀rẹ̀ sí wọ́n wà náà wọn àti kúrò làwọ̀ lọ́wọ́ lọ́wọ́ mẹ́wàá ó wà kóbọ̀ ó lọ dúró kì ní jókòó kì ní jẹ kì ní mu ó wà kú máa fún àní sáré pààyẹ na ìyá mẹ́tẹ̀lẹ́ ní omi níbi ní ẹ̀sìn sáà olùdókòtò ẹ̀yìn nǹkan mọ́ ń bẹ́ náà bá fún ìjọba ìsìlámù ìyá ẹ̀ ọ̀gbà ìyá ẹ̀ bá dúró lóhùn ìyá ẹ̀ bá dúró lóhùn síbẹ̀ ti sú sáàdùwà lè gbà pé ìyá ọ̀gá ní ọgọ́rùn ẹ̀mí lọ́lọ́ ẹ̀yẹ kọ̀kọ̀ báyìí wà á tún fìdí gbọ́dọ̀ bọ́tà ìlú kan ní ìsìlámù yá àti kíni dáa kúnú ọlọ́run máa ní wọ́n fa ibò hùmọ́ ọlọ́run ní ara àtàlù ètò ìsọ̀mọ̀ mẹ́rin tó ti gbàgbé àjò lóòótọ́ tó dúró lórí òdodo ni àmọ́ ó gbọ́dọ̀ pé wàlẹ́bùnrin mi á ò ti kọjú ọlọ́run wọ́n fa ibò hùmọ́ fífi dúnìyà kí ni màrúfà ní sáàmì nàbí ọkọ̀ ẹgbẹ́ bí wọ́n sọ̀rọ̀ gan pẹ̀lú dáadáa ni ọlá àti ìgbòlá ọmọ àṣ قل لا أمي قولا كريما قل كريما ما يقولون إيه إسلام هنا هنا ما يقول لك أمي يتبع قرده إيه سو أهو بي أهو ولا قرده قرات وارد غير ذلك كيف قرأه بيوا أو بيوا المسألة سوى واجه الله بارعوا لو كريم الله بيوا الله بارعوا أبدا كيف أقوى بي لو جاء إسلام بيوا جميع رẹ̀ ó lè sì kẹrẹ̀ náà wò ó àwọn gbogbo wọn sí kàkọ́ àjẹ́nà ẹlẹ́yìn wọn alá ẹ̀dẹ̀ kọ́ta àkọ́ wọn wà á bẹ̀ ìṣájì يسأل الله على قوله رسول الله صلى الله عليه وسلم إليه على في بلوغ جزوات ما من مسلم خصوص مكة يموت فيقوم على جنازته أربعين رجلا أما تعيد من هو pé kò sí mùsùlùmí tó kò sáré èèyàn fọ́ọ̀tì tí wọ́n kẹrù sí ilá láì ṣẹlẹ̀ sí àwọn àwọn fọ́ọ̀tì rẹ̀ kò sí ibi tó bọ́ nù wọn o ìbáraẹni máa ń sọ nù wọn ó ti gba àràbà ibi tó kọ̀ nù wọn ìbáraẹni máa ń sọ nùsàmárì nù wọn àwọn ẹ̀bọ̀ ọdún ni láì ṣẹlẹ̀ kó lọ bílá bílá iṣẹ́ àdúgbò sí ìjọ náà pa ilà ṣẹ́fà ọmọlúwà òfin gbogbo àti bá ṣe ìṣẹ́jú bá wọlé aláwọ̀ kí àwọn ọba fa sísàárẹ̀ nílẹ̀ àṣìṣàyè kú sílẹ̀ fún ibi tí mẹ́mọ̀ wúyẹ àwọn ọgbà wọlé wọ́n ti táwọn èèyàn fọ́ọ̀kì ó di ẹwà lọ́mọdé àfọ̀rọ̀ yìí wọ́n lọ́ba náà ìnà áàbì ìṣùpá àti kọ́bìlà ayélujára náà ilé ìwọ̀n ṣe ìṣùgbọ́n àwọn náà ni ẹ̀ṣùpá ọmọ ìwà òfin yìí ti dáàlì wọ́n ní ẹ̀ka ìṣùpá yìí تري كبير سيدنا عثمان بن عمسان رضي الله عنه في ابن شهاب كما وصف لفي نحن نساري بكل ايه لفاس تشتاك عبدو من نساري نساري بس كانت لن يرجع نساري بس البروء بوتي كان يرى البروء أو ما تكون ساري بروء في فتاوى النوع الثاني لكن شفاعة لمن في من دخل النار فيخرج منها ولو في الصوان به في فايدة وانا ní ìṣẹ́rẹ́ ìṣẹ́rẹ́ tó ti ju wọ́n náà jẹ́ àwọn àṣìkò wọ́n fi mú kúrò náà wọ́n ní ẹ̀dánilẹ̀ yóò ní àwọn ìwọ̀ jáàndínlẹ̀ rẹ̀ ọlọ́mọ ti gbà wọ́ ọlọ́ọ̀bà fún ọlọ́ọ̀bà ìyá yóò jọ ọ́nà lórí kútù kó wọ́n jáde wọ́n kàkó ìdí ní ọkùnrin ikú mẹ́ta kàkó wọ́n ń lè yàn ní ẹ̀yọ́ ti yóò ti dùn وفي عقب ولا بيده كان من النحو الحي قدو سمي واتل يوم بأن يعني نوع المياتي قول نيتها بذن الله قم عنك أما أكتبه وما لي دخول عنه إذن شفاعة في من ذكر النار أن يقبض منها كل عقب به تساورت تواترت فيها أحاديث بيكو أبني كور أجمعت عليها صحابة عن صحابة بين عن صحابة بين فهو كوننا أنا بسأل ومجع وانا ولوبة أسأل ولوبة مجع وانا ولوبة بسأل وانا مجع هو ولوبة اتفق عليها آل الأجلة أما تظني ملة الله أما آل السنة والجماعة إذا تقول خلق الوليه ما عدا طائفتين أما الجماعة ملك وفرمان وأمم متدلة والخوارج أما أنا متدلة والخوارج فإنهم ينكرون الشفاعة في المسرعات التي تكون راما انتقد السلامة كمانين المطلق قسم شعر أفاصل المثيري إنه نسيج كل ديناري إيه، قبائل عمل بلغت هو قبائل وزي قبائل أماناني مطلقا لأنهم يرون أن الفاعل الكبير مخلد في النار بلغت هو مجمد واسي كبيرة nínú àwọn àbáyìrí àmàna ni yóò ṣe gbére ní náà ni ìyẹn fẹ́ṣikó ló aláàjọ́ ń sọ òbí ìṣẹ̀fà ní ẹgbẹ́ àwọn gbére sí lọ́rọ̀ ẹnu náà kò ní sí kìsìn kò sí láǹfààní àmì nkèrò ní àná nàbí ìṣẹ́lẹ̀ wà àwùgẹ́rù hó yẹ ṣùgbọ́n ó fi àmì kọba ẹ̀ wọ́n mọ̀ sọ pé ànábì ìṣẹ́lẹ̀ bàbá tó ní gan ìwò ní ṣùgbọ́n ẹ̀dúwájẹ́ ẹlẹ́sẹ̀ ńlá ńlá ẹ̀rọ kọlọ̀ náà kíkọ́ bọ̀ فإذا دخلوها فجونا أن لا يخرجوا منها أخلقنا لكن قولهم هذا باطل روعيرون الإسكيني بالنفس والإجماع بالنفس القرآن نفس الحديث بأثبت إجماع نفس القرآن وليه نعم عملين بالنفس بالنفس القرآن القرآن وليه نعم خلينا عليك ما سعيد عيد العلمية يقبع náà ọmọ sọ fún wa pé annabiwa muhammad ní kò sí ááyà tó dùnmọ́ tó wọ́lá sọ́ọ̀fà yóò tí kọ̀rọ̀ bá bá àkọ́rọ̀bọ̀ kò sí ááyà kọ́rán tó dùnmọ́ dùnmọ́ àwọn tí kò gbogbo ááyà kọ́rán tí máa dùnmọ́ òní náà ni wọ́lá sọ́ọ̀fà yóò tí kọ̀rọ̀ bá àkọ́rọ̀bọ̀ káwọn gbogbo tó ń bá béèrè òun ó fún un tí mo sọ kó ti tó àkọ́rọ̀bọ̀ àwọn àfi tí bá rí kókò sí kí ìgbóná nínú àkúnà àwọn mùsùlùmí mùsùlùmí kò ní sí ìkàtí kò ní ọmọ àwọn ẹgbẹ́ àfúwà wọn ni wọn lọ sọ fún yóò sí ìkàrọ bí wọn wọn bàrẹ mọ sí ẹni tó wà ń ṣe ọsàn bá ti bá kò sí tó wà mú di ẹ̀dá bá ń tó wọn ni ìwà ní sọkọ ti tó àti má rí kókò sí mùsùlùmí ẹyọ kan nínú náà ọlọ́mọdé àwọn ẹ̀ka tó wà jù ní ولا سوف يوتيك ورجع آية ما يدنا نبيه ثم دموعنا ولا سوف يوتيك وآية قرآن قد جاء وآية لك معني حمد لا تكرسي آية لك معني آية الكرسي باتريه sífọ̀ ó kọ́ ọlọ́run ọba àti sífọ̀ lọ́dún wa mẹ́fì ní fáìfì áyà kàkiri nìkan kò sí áyà náà kò ájú ní àwọn sífọ̀ máa àwọn sífọ̀ ọlọ́run ọba àti áyà àti ó kọ́ ọlọ́run ọba Allahu la ilaha illa tó wà ní àfíkọ́ ọlọ́ọ̀bà àwọn identified attributes of Allah àtàwọn kọlẹ̀ ó di yíwa ojú kòkà wò ó yẹ àmá anábì sísá ní àtúntò mood da wala sau fa yóò نعم نوع الثالث ẹlẹ́kẹta yókùta sífáàtò sí rọ́pìn ìjọjáàtò mọ̀mìnín ẹnìkan jọ kan ní ẹjú pẹ́ta àwọn ọmọ sípẹ̀ owó òfin sípò ẹ̀mọ̀kan ní ìdàlám irú ìṣẹ̀pẹ̀ yìí kò sí ní ìṣẹ̀ ó ṣiṣẹ́ rí lóòótọ́ ọlọ́run bí iṣẹ́ rí ẹbí wà lẹ́nà ọwọ́ wà ní grade twenty àwọn bí wà ní àjẹ́ndà dẹ̀ ní ọgọ́rùn-ún sọ́dọ̀ wọ́n gbé ipò wọn dáa kí wọ́n gbọ́n lè sí gbọ́dọ̀ bí seventy gbọ́dọ̀ bí eighty ọmọ mi ò sì pọ̀ bẹ́ẹ̀ ọmọ sì pọ̀ bẹ́ẹ̀ ọmọ yẹn wà ní grade eighty bẹ́ẹ̀ wà ní grade fifteen kí wọ́n ní ọlọ́ọ̀bà bẹ́ẹ̀ mi wà ní grade fifteen kí wọ́n dábàá mi níbo wà wọ́n sì pè bàbá rẹ̀ ẹ̀ wà lift bàbá yẹn náà lọ bá kó o ní mọ́mọ́ yẹn wálẹ̀ ọmọ yẹn ọ̀ká yẹn ni wọ́n gbé lọ sí òkè ó di wà ọkọ mi ò sì pẹ̀yàwó ẹ̀ ìyàwó mi náà sì pẹ̀ ọkọ̀ ẹ̀ ó di ìyàwó rẹ̀ ṣẹlẹ̀ ojú gbé tẹ́ lọ wọ́n ti wọ́n ti wọ́ sẹ́wùntì ìyàwó rẹ̀ ló wà ní tẹ́ lọ mọ́ sùkọ́ àwọn abá ní gbé tì ó sì kẹ̀rẹ̀ yóò àbúlẹ̀ ó di yàtọ̀ yà kì ẹ̀ àmúra sí ṣe rí àbí ọ̀rọ̀ sọ̀rọ̀ àlùmọ̀ àjẹ́nà ó di yé náà نعم قلنا الشفاعة لرفع درجات المؤمنين كما دعوا ميقات وهذه يؤخذ من دعاء المؤمنين بعضهم لبعض لما تنوع الدعاء كان سنة كفاوة كما قال صلى الله عليه وسلم بأبي سلمى إذا مثلا الله مع أبي سلمى اللهم اكفر لأبي سلمى اللهم اخرج لأبي سلمى ارفع درجته في المعديين اللهم اجيكم إنه جيكي كل هدعه وأصلح له في القبر ولهم بلاء من سعيره ملك سعيره كمان ونور الله في ولهم كمدة من سعيره وخلف أفلنا عقل دون جسير يدع البيئة يدع والدعاء الشفاعة يعني الدعاء فوز بريه كما قال صلى الله عليه وسلم يمثل ما من مسلم انت عليك ناني بس المسلم يموت تبقى ويقوم على جنازته أربعين رجلا كافرا وهي فوتي تيسر بيروره لا يشركون به إلا يشركون وسبحان الله بطنه سبحان الله إلا شفعهم الله فيه يقول لهم بيش بكل ماشي الله با مجع سبحان الله با الله با كانوا الله با على القرآن الكريم هو منافق هي الله وفا جبجي في صندوق دون يلام هي fún ma bí gàdé ti kọ́ ápùsù kọ́njọ sí àfáà tí ó ti dìbò náà tí ó kàn kí ó fi díẹ̀ díẹ̀ tí ó ti dìbò náà tó ẹ̀ ó pàtàkì pàtàkì ayé fún àwọn òṣìṣẹ́ díẹ̀ kò sí kí wọ́n ti lè lẹ́bọ̀ ni àwọn lẹ́bọ̀ ni kò ṣe sọ́kà pé last week a ní meeting pẹ̀lú speaker house of assembly wọ́n á ní wọ́n sọ fún nípa àwọn tí wọ́n ń lè àwọn musa sajo suna ati yahaya salafiya mẹ́ wọ́n sọ pé àwọn fún wọn síkà ní mọ̀nà pé tí wọ́n ti ẹ̀kọ́ wọ́n ti kára lórí àwọn tí wọ́n rí pè nìkan àwọn tí wọ́n ń sọ fún wọn àwọn mọ̀ ìgbóká ni wọ́n sọ fún wọn tí ẹ̀bí olóòtọ́ tí wọ́n ti gbóká ní sọ fún olóòtọ́ ọmọ six years ọmọ five years ṣááwọ̀ ọ̀fẹ́ nílá rẹ̀ kúbọ̀ lórí ìṣòro ọmọ náà àwọn àjọ ni wọ́n sọ fún wọn gbóká yẹn sọ fún wọn so àwọn tí wọ́n mú ẹ̀yẹn kó káwò lórí kí wọ́n ṣe àwọn ilẹ̀ ẹ̀kún mọ̀ sáà àwọn pàtà burúkú yẹn lọ́nà fún wọn ní yẹlẹ̀ wò àjẹ́lẹ̀ ọgbọ́n bẹ́ẹ̀ báyìí burú yọ pé máa fi gẹ́gẹ́ lórí sí àwọn omi ni wọn ni wọn mú kàkó máa ti jẹ́ máa ti fi bá wọn ọmọkùnrin ọmọ sẹ́ẹ̀bì ẹ̀ ó dí yẹ wa ọmọ ìjọba àwọn sọ̀rọ̀ kò sí èmi bẹ́ẹ̀ سبب لوني جباي جباي إنه كان رجال من الإنس يعوذون برجال من الدنيا فزادوهم راهكا قصر البني قوي البني يلي قصر البني àwọn agbókà yẹn àwọn ọlọ́ ẹ̀kú máa mú ó ti wá ti mú wọn ti gbọ́ pa àwọn tó yìn ara ọ̀ láàkà wọn náà ma ẹni tó ní kọ́ á sí ní kò pọ̀ sí ó mú ń tọ́yìn ẹ̀kọ́ pa àwọn burúkú ọ̀pọ̀ nípa wọn kùtùlé ó sì lójú wọ́n mú yàn lójú bí wọ́n lè wó kù báyìí àṣà nínú ọ̀pẹ̀lá rẹ̀ agbáláwo olóògùn ọlọ́run bá kó sáré ọ̀kan wa ìṣkáàlù wọ jawaabi àlọ́sọ́rú ìlúlúrí àtàwọn èkì rẹ̀ ìkíla tàbí ilẹ̀ shafan láti fún ilẹ̀ bí iznihi subhana bá a sọ pé ní mọ́jẹ̀mú ṣàfáà ní pé pẹ̀lú ìyọ̀nà ọlọ́ọ̀bà ìnà ṣàfáà àwọn fáwọn yìí ọlọ́kọ̀ọ́bà àtàwọn lẹ́sàrẹ̀ gbogbo òun ló fẹ́ rò láti takò إن الشفاعة لا تكون إلا بإذنه سبحانه وتعالى أمي يمكن شكرا أنت مليون ويسمى دعاء الإنسان لأخيه الشفاعة هو لم يعظم به من ربه góòlù nǹkan kan ṣe náà káà ń bẹ náà kọ́lọ̀ mọ́ fi àjẹ́ ẹ̀sìn pẹ̀rẹ̀ kọ́lọ̀ fún ọyọ̀ǹda kọ́lọ̀ fún ọyọ̀ǹda agbàdà lọ́dọ̀ ọlọ́ba kọ́lọ̀ fún lágbájá ẹ̀sìn lágbájá lọ́jọ́ àbẹ̀ fi gbé إن الله أمر عن أن يدعو لإنسان لأخيه bẹ́ẹ̀ ọlọ́run fàánà dà ọlọ́run kọ́ láti fi kí ìbá kú àdúrà fún ọkẹ́ méjì amúrò ó bìjọ ààyè ìzmí

bí ẹni àfihàn sí kọ́ sí ìlú mi bẹ́ẹ̀ àfihàn wà á pé kí ni ìdájọ́ ìlú sọ́kùnlá àti àtàbír kí wọ́n yá ṣẹ́kùbír ma ọkùnrin sọ́kùnlá jẹ́nàlá sí ìdájọ́ rẹ̀ àrídà ni àbí lọ́sùnà ni àbí lọ́sùnà mọ̀ àkọ́kà ni àbí mọ̀kúrò ni àbí mọ̀ bá wọ́n nínú àkámù ṣẹ̀rẹ̀ ìyà kí ni sọ́kùnlá kí ni tó rẹ̀ ọ̀rọ̀ yẹn ni àbí súnà àbí súnà mu'akkada ni àbí mùbáhà ni báwo wá ni wájib wájib ni wájib wé wo. sábà láwọn ìlú ìsàn kí o sì láwùjọ ìwà ní ẹ̀sìn sábà ti láwọn ìlú ẹ̀sìn. kí wọ́n ń pe owó yáyìí nù wájib yẹn irú ìwà ni. فرق ابنك شيخ عبد الله رافع kọrẹnu fardu kifaya fardu ọ̀ràn yẹn tí wọ́n kaba yẹn kọ́ dé bí ẹ bá kú ní ìsìn ọlọ́run yóò bẹ̀rẹ̀ ní owó ọ̀rọ̀ dáadáa ẹ bá ráwọn mẹ́wàá ló wà bí kí wọ́n ṣe dáa wọ́n yókù yẹn wọ́n yìí tẹ̀ àmọ́ tí a bá kí wọ́n ṣe gbogbo wa wà mẹ́sùn gbogbo wa mẹ́sùn àmọ́ tí wọ́n kan nu wa wọ́n yẹ kí wọ́n ṣe dáa àbúkú mẹ́sùn ó bí wa fardu kifaya ni fardu àìní ìlú àṣọ àṣọ àṣọ àṣọ àṣọ ṣe kó gbé sí rẹ̀ wá àtẹ ìṣòwò tí wàá jókòó sínú ilé tí ṣe ìwò láti ìwò gbára o ó wù láti ìwò akẹ́ òkú àì kí ló kó sì ṣe kí ẹ̀sẹ̀ gbóhùn rẹ̀ bọ̀ tọ̀ ó ti báyìí tọ̀ ẹni tí wọ́n ti fẹ́ lọ lórí sáàdù àlánjórí ìgbọ́n àmì ìlú báyìí tọ̀ làmú ní mo fẹ́ tọ̀ sọ́wọ́n lórí kọ́ tí wọ́n bu ẹ̀rì kò sí ti ọlọ́tọ̀ fúnra rẹ̀ bẹ́ẹ̀ ni ìrún ọ̀rọ̀ ẹ̀yàn ni ó kù fúnra rẹ̀ kamaru òkú ìfẹ̀lẹ̀ kìfàyà ó ní àfẹ́kẹ́lérò fẹ́lẹ̀ kìfàyà láwọn òkú kìfàyà àwọn kan ní túbọ̀ àwọn kan àwọn ọ̀ndọ̀dà àwọn àmìkan tó bá kú àbá kíwò sílá gbọ́ àrú ẹ̀sẹ̀ ọjọ́ ara àwọn mẹ́rin ni wà tó wáyé kíwò sílá ní ìfẹ́ ẹ̀kọ́ fún ọ bèrè bèrè kan lọ́wọ́ yìí ìsọ ìgbà yìí wàá ò bẹ́ẹ̀ máa fọ́ sí láàrin àwọn ọkùnrin nìkan

àpò òbínú sí kásímù bóyá àti tẹ̀yẹ́ mọ̀ fún mi akọ́bìnrin ló kúrò ara àwọn ọkùnrin ọkùnrin sí mẹ́ àní gbẹ̀ fún a ṣe tẹ̀yẹ́ mọ̀ sí mi ọwọ́ kanyarin a sì rá lójú ọwọ́ méjì ọwọ́ dìbì ọ̀run ọwọ́ àní sápá rẹ̀ gan ó di wa ọkùnrin náà ló sì kúrò ara àwọn obìnrin tí ò sí àwọn ìyàwó ara mẹ́mbẹ̀ ọkùnrin náà wọ́kà kú ìyàwó ẹ̀ lọ́wẹ̀ ó ti ṣe ìdá Fatima kú àlíyù lọ́wẹ̀ kò ní lè wẹ̀ ìyàwó ẹ̀ ìyàwó náà ti lè wẹ̀ ọkọ ẹ̀ àmẹ́jì ẹ̀ máa ṣe pé ọkùnrin ọkùnrin máa wẹ̀ obìnrin olóbìnrin síta mú wà pàgà mírù mọ́ta òbí ọgbọ́ sóò ní dúmá ìjọba sí ọlọ́run sànù wà bá mú ó rí ìwọ̀ obìnrin ìwọ̀ ni ó wà láàyè lójú kúbi kẹ́ríkẹ́rí àtàkọ́kọ́ rẹ̀ àwọn obìnrin ẹgbẹ́ obìnrin ní ọ̀wẹ̀ obìnrin ẹgbẹ́ ọkùnrin ọwẹ ọkùnrin ọjọ́ ó di yé wa ọlọmọsá fúnra yìí ọlọba ọlọ́run kú sànù wa sábà bẹ́ẹ̀ rárọ yàbí ọlọmọsá ayálẹ kìkà bí ẹgbẹ́ wọn ìsikáàrin ẹ ìsikáàrin láti bẹ̀rẹ̀ yàbí àràwọ jọwáàbì ẹgbẹ́ ìkọlọ dáàdì bẹ̀rẹ̀ màmí ìsikáàlù wọ jọwáàbì ọlọmọsá fúnra yìí wa صلى الله عليه الكريم وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته نعم ما ندير ندير كما في وعدها إن شاء الله وعليكم السلام بالله نعم امم امم وادي ìgbéyàwó wà ní wọ́n àti ṣùgbọ́n ìgbà wọ́n tí wọ́n tí wọ́n káyé wọ́n ju wọ́n ṣe ìgbéyàwó wọ́n tí wọ́n ṣe wọ́n rí láwọn ìlú lákàtà ọgbà wọ́n ń jẹ́ ní wọ́n mú lákàtà ẹ̀ṣùwọ́n wọ́n ti gbé ẹlẹ́sìn ìgbésẹ̀ ní ilé ìmọ̀ ní ìgbà tí ìyàwó sí ẹgbẹ́ síra àìsàn òṣèlú òṣèlú òṣèlúfà èèyàn lọ bí àrin àjò ọwá fẹ́ kí ó fáwọn ilé ó wá sọ fún wọn pé àrin àjò lówó pàtàkì méjìdínlówó kì zoo ní àbí àkàrà bí ìṣáì wọ́n ti wá ń kí tó jẹ́ lẹ́kìtì àtàkọ́jọ́kùnrin wádìí kò lókùn tí a ti ayé gan kíkẹ́ ni àbí wádìí fọlákàlẹ̀ kẹta wọ́n ti subhanallah wọ́n ti subhanallah ní ẹyẹ ní kíkọ́ kowa sa tayya kowa sa ama kowa sa badi ce a wannan bakin su kawo nasu badi ojin ta yabi ba ojin kudi kudi fon wani amma wasu ne su kudi kudi kudi kudi yasa an yi kudi kudi yasa in ìgbé àmọ́ fún ìsìnkú ti fẹ́ àpára àrí nígbà ó lẹ́nu kún ni ó lẹ́nu kún ni àwọn ọ̀rọ̀ lólékún ẹ̀ di tó bí kí nìbí wọ́n fi sọ fún mánú láti ọ̀gbọ́n lọ́lẹ̀ kì í tẹ̀ sí o nígbà káyẹ àtúkọ́lámà wọ́n yìí a خذيه بجريه والله تعالى اعلم اه فاعمل شنو يعني على هو مطلوع علي مديوم هو ايه ممكن اللاعب يعني دعم مستحي خذيه والله تعالى اعلم وعليكم السلام بالله نعم orí hmm. láti ṣe àlọ́ ẹ̀rìn tó sì ní kí òun láì tọ́lá bá lè ṣe lẹ́yìn tó gbọ́dọ̀ sí ìgbà ìjọ kìí ní ìgbà ìgbà ìjọ pẹ̀lú ìgbẹ̀lẹ̀ ọba tó tún pọ̀ sí ìwọ̀ kí àgbàrá ìjọ sí ìgbà ìjọ sí ìgbà. kún máa ń pé àfúndélá àlùalá ẹ̀ sì wà hàn àlùalá tó ṣe ìwọ fẹ́ẹ̀fẹ́ sì wà yẹn àgbàrá ẹ̀ sì wà kọ́lá bí ọwọ́ fẹ́ẹ̀fì náà ó lè àgbàrá sì wà tí ìbá kún kẹsí dáadọ̀ kọ̀tọ̀kọ̀ èyí tí lẹ́ẹ̀kejì ni pé ọwọ́ ọ̀sọ̀rọ̀ lọ́wọ́ wọ sọ́ọ̀sì ọwọ́ bú sọ́ọ̀sì yẹn lẹ́yìn tí ọ̀nà láyé ti já ńgbà tó bú sọ́ọ̀sì yẹn lẹ́yìn náà ti já buwádọ̀ láyé sí ọ̀tún wọ sọ́ọ̀sì míì ó sì wà ń bẹ̀rù ọ̀nà láyé sí wà àwọn ẹgbẹ́ bí àwọn ìdílé kan bọ́ sọ́ọ̀sì ni mo lè wọ́ bí sọ́ọ̀sì ọ̀nà láyé ti já nìkan kò ní fọ́ra sọ́ọ̀sì lórí mi ó di yé wa kọ́ńlá òtí àlà. وعليكم السلام حبيبه هو يجونا هو مثلاني هو مثلاني يجي بنو فورا هل يكون هو مثلاني ọlọ́run kò sàrò ìfẹ̀lẹ̀ ọmọbìnrin kan àdúgbò àrídínà mo máa ronú kí ni òfin nígbà yẹn àdúgbò àlẹ́ kìí gan àti ìrẹ́lẹ́ tó lè yìn ìlà ìlà ìlà ìgbà yẹn àwọn gáàsì gáàsì gáàsì á lọ ní ìsìn pọ̀ ọ́ sì dé ìgbà yẹn ó kí mo sì sí gáàsì lẹ̀ gbogbo àgbẹ̀ fi wẹ́ẹ̀sì fún gáàsì bí ìṣẹ́ láyé báyìí kìlọ̀ báyìí ó lè bí òkìlọ̀ báyìí kìlọ̀ jùlọ kó bá a lójú àti owó yẹ. mo ka ọ̀sàwọ̀ àwọn afáàkàn ayé ilẹ̀ ìlọ̀lọ̀ ọ̀sàwọ̀ àti pé ìsìláàmù yọrọ púpọ̀ tó wá fẹ́ kírun kọ́ sàlùwàlá kí wọ́n fi àlùwà kó o sí fún un àbí kò sí tẹ̀ẹ́mọ̀ wọ́n sì tẹ̀ẹ́mọ̀ kó o sí fún un. ó ń tọ́ bá ti ń tún wàhálì sí tẹ̀ẹ́mọ̀ gan-an kí wọ́n bí wọ́n rò lọ́kàn pé àwọn afá ilẹ̀ tí ó fẹ́ mú ìyẹ̀sẹ̀ ìlú lè ṣe tẹ́ẹ̀mọ̀ àdúgbò tó lè ṣe tẹ́ẹ̀mọ̀ fún yàn ọ̀pẹ́ ìfẹ́ẹ̀sẹ̀ ní jíníà sùpà ni wọ́n dá obìnrin ẹ̀dúró àwọn ọ̀rẹ́ wa kan ni wọ́n sí jíníà alábàlẹ̀ kì náà ìrẹ́ ìrọ̀lá kò sí jíjù náà rẹ̀ àtàkùnlẹ̀sẹ̀ rẹ̀ ìsàlẹ̀sẹ̀ rẹ̀ ibi nílẹ̀ àti ìkìlẹ̀ rẹ̀ láì

ìdáàmú ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ máa ń tí ó mọ̀ bí ẹjọ́ wà láti máa lé ni ọjọ́ ọlọ́run mẹ́ta wà tó máa lé kò jù láì sàlọ̀ ọ̀la kò jù láì sí kẹ́ẹ̀mọ̀ àsìkò ní ẹ̀tọ́ kò jù pé tí pé wọ̀n láì sí Naam. Ọ̀nà ah. hmm. fún ọmọ ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀ṣẹ̀ ni ara ojú ẹ̀ṣẹ̀ kó ní kò ní ẹbí bí àrùn, bí àrùn ẹ̀ṣẹ̀. Ẹ̀rùn náà wọ́n ti ṣẹ̀bọ ni bíkà ni wọ́n ṣe yẹ yẹ kọjú kò owó ní bíkà ni wọ́n ṣe kọjú kọjú kò ó di yẹn àwọn nọ́ọ̀sì kò tìlẹ̀ sí lẹ́kìtì àti ọkọ̀ sí àtàràtù náà àbúbẹ̀rẹ̀ lẹ́kìtì àwọn yìí yẹn lè bí ẹ̀wọ̀ abájọ wọn bẹ̀rẹ̀ àtàràtù ah, ọ̀wọ̀ lọ tí wọ́n á di yẹn mọ́ ìjọba mímu ti jẹba débi kúṣẹ́ yìí nínú ah, tí ó gbé sílẹ̀ pé àpá ẹ̀dá àti àkọ́dúnlá sílẹ̀ fún nígbà náà ìṣọ̀rọ̀ ọmọ sílẹ̀ tí kọ́lù tẹ̀sí ọgbà ní àwọn àkọ́ọ̀mù tó ti di ìgbìmọ̀ lọ bí mo ti lẹ́tọ̀ mẹ́wọ̀n ojú mi náà gọ́ọ̀sìn kọ́lù bẹ́ẹ̀ gbé ọlọ́run

yóò fún lóòní yóò fún lóòní ọdún yóò fún lóòní wọ́sọ̀ àhìbùkún máa fi dúnyà màárùfà ọdún yà ẹ̀wọ́ ẹni tí a kò ní fún ọ lówó ń bi eléyìí ní tí a tó mọ́ bẹ́ẹ̀ sí gbọ́ ni wọ́n ìkó ní ìwọ́kàfẹ́ náwó ni ọ̀nà bídà ni àwọn àwọn ọmọ ìjọba ìsinmi ẹ̀sìn kò sí ẹ̀sìn wọn ọdún yà yóò fún lówó àmọ́kùnrin yé ìgbà wọn sọ̀rọ̀ pátá ìgbà bẹ́ẹ̀ fún mọ́ sí fún yàrá rárá o ó yẹ kó sílẹ̀ ọmọ kan tí wọ́n fi àánú sí alájà mo sọ ọmọ mọ́mọ́ mo sọ fún ẹ̀dàkùn ẹ̀dàkùn ẹ̀dàkùn aláì mo fẹ́ yí sí dáadáa aláì mo fẹ́ yí mo tún sí wọn lọ́rùn gbẹ̀ngà mi ó mọ̀mẹ́ mọ̀mẹ́ kìtìrì mọ̀mẹ́ fẹ́ mùsùlùmí yáà bí ẹ̀mí jù fún bàbá wọ́n mẹ́sàn náà ọmọ yẹn kírísítẹ̀n wọ́n ṣe kíkà yẹn nìkan ti islam ọmọ yìí wọ́n yẹn bí wọ́n amẹ́ríkà nìkan ló ń gbé amẹ́ríkà lọ́ńtọ̀ ló ń gbé wọ́n wọ́n mọ̀ pé yẹn náà bí ẹ̀ kíkà yẹn lọ́wọ́ mú mọ̀mẹ́ sí wọ́n ti yà gán bẹ́ẹ̀ wọ́n máa fi ìgbà nínú àti ìsáàmù tó ti bẹ́ẹ̀ ìgbà ó jọ wájú kòyìn ìgbà mẹ́ta tí wọ́n jọ wájú kòyìn ìgbà rí tí ẹni máa kájú kò sí bẹ́ẹ̀ náà dé kò ọmọ kan wá ń sáré ọba pẹ̀tẹ̀ kọ́ wáyà ọba ṣubú ní ajẹ́sù ṣàrà bínú sí ìgbìmọ̀ yẹn ẹ̀rọ bínú sí máa lè bẹ́ẹ̀ àti àbọ̀ máa ń bẹ̀rẹ̀ ayẹ̀ ẹ̀rọ wa ni àfà ilé ọmọ wà sí ìṣe ìgbà ọmọ mi ní sídìí wọ́n jẹ́ pé wà ní ẹ̀sẹ̀ yìí rẹ̀ sọ ọdún ṣe pé ẹ̀bẹ̀rẹ̀ ti gba islam mo mọ̀ sí kọ́tìkì ńlá nílùú wa mo dúró ìyá rẹ̀ mo ní kọ́tìkì tí màá fi kíkì sílẹ̀ nínú ìyá àjọ tí màá fi kíkì sílẹ̀ ìyá kò sí ẹ̀ sàn ẹ̀sọ́ ìmọ̀ àti ní ah mo fẹ́ gbogbo fẹ́ káyà ni ẹ̀ ìlera ẹ̀sọ́ ilẹ̀ fún wọn ẹni ká gba kálmà mo sì lá ìlà ìdọ̀lọ́ muhammadu rasulillah kí á ní ẹni sí ẹ̀sọ́ mo ti sí mo kò múlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba yẹn múlẹ̀ pẹ̀lú ọlọ́run ọba lọ dáa ní oṣù darí ìgbà sílẹ̀ oṣù kọ́ báyà tí mo ṣe kọ́ pàṣẹ. ó lè bí àìsàn nìyẹn ó lè bí nǹkan àgbà ìsàn ìsàn láti ìdàkúnlẹ̀ rẹ̀ ìròyìn tó kúrò wáyé kọ́ báyà tó lọ àfọ̀. bí wọ́n ti kàlẹ̀ pé èmi èmi tí a náà ìjọba tó ń sunmi ra mọ́tò lọ èyí mọ̀ sọ èyí mọ̀ sọ èyí mọ̀ sọ èyí mọ̀ sọ الحلال لوري أبو طالب نعم يدي الله تعالى عالم نعم